الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي سهل لعباده طريق العبادة ويسر وجعل لهم عيدا يعود عليهم بعد إكمال صيامهم ويتكرر وواصل لهم مواسم الخيرات ليوفيهم أجورهم ويزيدهم من فضله الذي لا يحصى فمن قضى شهر الرم... شهر رمضان إلا وأعقبه الله بأشهر الحج إلى بيت الحرام أحمده وهو أحق أن يحمد ويشكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم البعث والمحشر أما بعد أيها الناس اتقوا الله تبارك وتعالى واشكروه على ما من به عليكم من إكمال شهر رمضان واسألوه أن يتقبل منكم ما قدمتموه فيه من الصيام والقيام والتلاوة والصدقة والدعاء وأن يغفر لكم ما حصل منكم فيه من تقصير أو إجرام واعلموا يا عباد الله أن هذا اليوم يوم عيد يفرح فيه المؤمنون بما من الله به عليهم من إكمال شهر صيامهم وقيامهم وتمكينهم min ìkìtì náà mi fàdọ̀ hìlìhì wà ṣúgbùlẹ̀ ọkọ̀tì ìdí tọ́á wàlùkùrùbá fa iná alfaro habibalik uwa alfaro hulmashuro wa amma alfaro binaili shahawa alfaniya walhusul alalimatọ́mìí al'ajila fa uwa faro hun mazmumun غير مشروع فقد قال تبارك وتسامى في سورة يونس قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون فهذا اليوم يا عباد الله يوم شكر وذكر وأكل وشرب وفطر يحرم صومه lima fi sawmihi min al-i'rab an diyafati llahi azza wa jalla wa mukhalafati amrihi haythu shar'a al-iftar fi fa innahu lamma qadima an-nabiyyu sallallahu alayhi wa sallam al-madinata kana lahum yawman yal'abuna fihima فقال صلى الله عليه وسلم إن الله قد أبدلكم يومين منهما يوم الفطر ويوم الأضحى بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم alhamdulillah allahu akbar allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd ibadallah قد جاءنا شهر رمضان وقد qad inqada والله تبارك وتعالى نسأل أن يتقبل صالح أعمالنا فيه وأن يبلغنا رمضان آخر فعلى كل يا عباد الله أن يحاسب نفسه ما قام به في هذا الشهر المبارك من العبادات وأنواع القربات وما بقي لنا سوى المداومة على هذه الأعمال الصالحة التي كنا نقوم بها في شهر رمضان wábí mọ̀dáwà mọ́tí aláàbí il àmàl asọ́ọ̀lẹ̀ha yusbi ul insan musliman mu'minan wa muhsinan bi rabbihi subhanahu wa ta'ala فعن أمنا عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم أن الأعمال المدوم عليها أحب الأعمال إلى الله فقد قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أخرجه البخاري Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. A fi ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run jàmáà. A sọ wípé Ọlọ́run ọba ọba tó tóbi ni. Kò sí nǹkan tó tó tóbi lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run. Gbogbo ohun tó lè máa ríra rẹ̀ sí alágbára ọ̀lẹ ni wọ́n lọ́dọ̀ Ọlọ́run ọlọ́run lọ́ba tó tóbi òun nìkan lọ́ba tó yẹ ká máa sìn kò lẹ́tọ̀ọ́ sí ká sìn ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹ̀yin arúfẹ́ ọlọ́run àáfàá lọ́rọ̀ wa tó ọpẹ́ ọ̀rọ̀ wa tó ká dúpẹ́ fọ́lọ́run ká fi ìdùnnú hàn àáfàá ní kí ló fa eléyìí òun ni pé àwa tá a jẹ́ mùsùlùmí gbogbo ọdún táwa máa ń ṣe láyé a máa ń sọdún lẹ́yìn ìgbà tá a bá sin lọ́run ni. ṣùgbọ́n àwọn yòókù máa ń sọdún lórí ìranù àti fẹ́ẹ̀nú àáfàá níta àbálọ bọ́lọ̀ ṣe gbé ìsìláàmù kalẹ̀ a ní ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ kí a ti ṣe lọ́hùn kan a wà kóra wa jọ lọ́jọ́ gbogbo mùsùlùmí a tó wá ṣe lọ́hùn a tó dúpẹ́ fún ọlọ́hun ọba àlékè ọlá ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ yìí kò sí nǹkan tá à ń ṣe ń bẹ̀ ju à ń dúpẹ́ fún ọlọ́run ọba àlekè ọlá lẹ́yìn eléyìí anábì Mohammed Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé náà lu Mẹ̀dínà ọba àwọn kèfèrí tọ́já sí pé wọ́n ní ọjọ́ méjì ọjọ́ méjì yìí wọ́n fi máa ń sọdún wọ́n fi máa ń yọ̀ wọ́n máa lùlù wọ́n máa jó inú wọ́n máa dùn anábì sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwa tá a jẹ́ mùsùlùmí ẹ lọ́ọ́ mọ́ o pọ́lọ̀wọ́ bá àlékè ọlá ó ti fi ọdún méjì tó lóore ju ọdún táwọn ẹja ìlíyà tí wọ́n fi ń ṣèranù tí wọ́n fi ń sin àwọn òòṣà lọ kí wá lọ́dún méjèèjì ọ̀hún òun lọ́dún òtúnu ààwẹ̀ àti ọdún iléyá àáfàá níta àbáwọ ọdún méjèèjì ó ní í ṣe pẹ̀lú birukunei nin arkanil Islam ó ní í ṣe pẹ̀lú orígun méjì nínú orígun Islam a rí pé ìsìláàmù òpó márùn ló gbẹdúró òpó alákọ̀ọ́kọ́ òun ni kágbà kọ́kọ́ ṣoṣo ẹ ilé pọ́ ní mẹ́ta kìí ṣe mùsùlùmí kẹfìrí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́hun ẹni tó bá tún ṣe òkè ìbàdàn àbó ń ṣe méjì àbó ń ṣe ọ̀ṣun òṣogbo àbó ní nǹkan kan tó tún lẹ́yìn ọlọ́hun kò ní jẹ́ mùsùlùmí wájú ọlọ́hun ààwẹ̀ ńlá gbàtán yìí òun la tó kóra wa jọ tá ọdún àsọdún òtúnú ààwẹ̀ ó ní pẹ̀lú orígun ẹlẹ́ẹ̀kẹta nínú Islam ọdún léyá òun ní pẹ̀lú orígun ẹlẹ́ẹ̀karùn-ún gbogbo mùsùlùmí láyé wọn ó kóra wọn jọ sáràfà bá ti wá kóra wọn jọ sáràfà nígbà táwọn bá wá kú òǹbẹ́un tó àwọn ti ń parí ọjọ́ ájì ńláńlá àwọn tó kú ọ̀kọjá àjàmọ́ráàdì kan lẹ òkò ẹ bá fẹ́ jọ méjì ẹ bá fẹ́ jọ mẹ́ta wọ́n bá parí ájì kálukọ́ bá padà náà lú mọ́ká ó di pé fẹ́ ájì ṣe kéde ó parí àṣẹ ọdún léyá ó ní í ṣe pẹ̀lú ájì gbogbo tí ọba ti ní í ṣe pẹ̀lú jọsìn àáfàá ní mùsùlùmí èdùnnú kí ló ń dùn ọ nínú kò sí tó burú mùsùlùmí máa ń dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ra mọ́tò fún ọ kò sí tó burúkú dúpẹ́ tó ti yé lọ́ba wa mọ́sálásí ìmáàmù five thousand ẹ fi mọ́sálásí o ọlọ́run ra jíìpù lákan fún wa ní àná ìmáàmù gbogbo jẹnẹrétọ̀ wá sí mọ́sálásí mo ní fáàní jẹnẹrétọ̀ ọlọ́run ra kìló kọ rẹ̀ prado kan fún wa ní àná làbá fi dúpẹ́ ìmáàmù ọlọ́run fún alọ́mọ kan lálẹ́ àná ẹ bá ní fowó ìsí inú àpò mọ́sálásí mùsùlùmí a máa dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n mùsùlùmí ọmọ wa yapa ọlọ́run afọ lẹ́yìn ẹrú sí ọlọ́run ẹ lọ́ọ́ ti wá ó ti bá ti o ta ni ó sẹ̀ mí inú wa ọlọ́run nìkan lọ́mọ kódà ọdún èyíta ń lọ ìtaláàjọ dimọ́ gírídì ọlọ́run lọ́mọ kọ́lọ́ mẹ́jà sí àwọn ọmọ wa bẹ̀rẹ̀ tí ọmọ wa wà nínú àwọn ọmọ wa tó kún tiẹ̀ ààrẹ Ramadan one sí tẹ́ẹ̀nì ọmọ ìyá wa ní ìtún lásídẹ́ǹtì tóun náà tó kó lọ́nà akademi Ìbàdàn bì nínú àwẹ̀ nìkan àwọn kéṣìsì pé èèyàn kú èèyàn kú àwọn dókítà ọ̀tán wà lọ́ọ̀kan ní òye ju èlé lọ jóojúmọ́ lè èèyàn kú wà láì jóojúmọ́ uluf àwọn èèyàn kú thousands ta ní ọ̀sẹ̀ mi nù wa kọ̀sẹ̀ ń tọ́mọ́ o àáfà aláwẹ̀ ti wá ń tiẹ̀ báyìí ó ti lọ wọ́n ti tú èṣù lẹ̀ báyìí wọ́n ti túúlẹ̀ látẹ̀yìn mọ́ gírídì lánàá bóòrùn ṣe wọ̀ lánàá báyìí wọ́n ti tẹ́sù lẹ̀ ó ti bẹ̀rẹ̀ ẹsẹ́ ẹ lọ gbóró báyìí o èsù ti rí zoom o ọlùdí oṣù kan tí wọ́n fún ó ṣe kí ni o ó ti parí o èsù ti parí líìfù báyìí àfà kódà látàlẹ́ àná èmi ti mọ̀ pé sù ti parí wàláì wàláì mo ti rí pé sù ti parí ẹjẹ́ fún yín lápẹ̀rẹ̀ méjì tí mo fẹ́ pé sù ti parí mo ń wọ Facebook lálẹ́ àná báyìí gbogbo àwọn pages èṣù tí ìrìnú àwẹ̀ wà láì wọ́n ti ń gbé wa padà mo fọlọ́n búra ọkẹ̀ wọ́n Facebook lásán báyìí gbogbo àwọn pages èṣù tá ìrìnú àwẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé wa àwọn pages òhò wọ́n tó ti ń gbé wa padà tó bá jásí pé méjì mẹ́ta náà ń gbé wa nú àwẹ̀ ó ti di one thousand padà báyìí èṣù ti resume gbogbo àwọn ilé ọtí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí wọ́n ti bá yín lóòdù ọtí o ọlọ́run ní jẹ́yìn ọjẹ́ kan nú àwọn tí ó mú àwọn yóò sìgá wọ́n ti ra sìgá lẹ̀ báyìí o pé tẹ̀bẹ́ ti parí àwẹ̀ ẹ tó wá mu sìgá o àfà àwọn gẹ́fẹ̀rẹ̀ndì náà ti lọ wọ́sọ̀ aṣọ sínà àwọn náà ti tọ́tẹ̀ wọ́n ti rà tọ́tẹ̀ wọ́n ti rẹ̀ tí wọ́n fi kó gbá àyà pé àníṣẹ́ àsìkò ọdún ìpàápàá sátidé sunday ọdún àjọ náà tán pẹ̀lú ṣàìtàn ni àfà ní tó bá rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe tú èṣù lẹ̀ ẹ má jésù ọgbà yín àwọn iṣẹ́ olóore tá a mú àwẹ̀ iná láàmà lọ o kò sí nǹkan tuntun o ìrun wákàtí márààrún àmà kí àwẹ̀ monday thursday lọ́sọ̀ọ̀sẹ̀ àwẹ̀ ń bẹ ẹ ń bá lè máa gba àwẹ̀ méjì lọ́sẹ̀ ẹni ọlọ́run ní lè gba méjì lọ́sẹ̀ gba mẹ́ta lóṣù ẹ gba àwẹ̀ mẹ́ta lóṣù ọgbẹ́yọ kan láàrin one to ten ó tún gbẹ́yọ kan àárín eleven ẹni ọlọ́run lè yan ọ̀jẹ̀ èyàn ní jẹ́ ní èṣù bákan náà ààwẹ̀ mẹ́fà ń bẹ nínú o oṣù shawal ààwẹ̀ mẹ́fà ń bẹ ń bẹ ẹ ń bá lè gba ààwẹ̀ ń wọn fàbí àwà ní ìmọ̀ àáfàá ní òsì tó burú ń bẹ òní ìlọ́jọ́ ọdún á jẹun ẹ ń bá lónìí ti ọlọ́run wa Muhammad ẹ a máa jẹun tọ́ba jọ́dún léyà ni ọjọ́ léyà àtọjọ́ mẹ́ta tó tẹ̀lé ò gbọ́dọ̀ àáfà ọmọ gbààwẹ̀ súnà ọdún léyà bọ́ sọ́jọ́ jímọ̀ mi o sẹ́yìn kọjọ́ ọdún nu ọ àfijọ́ mẹ́ta lé sátidé sunday monday tẹ̀lé à ń sọdún lọ àáfà tó wọ́dọ̀ kù ẹ ń bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ṣàwálẹ̀ ó ti free láti gbà àáfàá láàlẹ́ gba mẹ́fà mọ́tàwálíyà kọ́ tẹ̀léra wọn a sì lè gbà ká space ẹ̀ kéne túnmọ̀ eléyìí àlègbà méjì ká àtúgbà méjì àsinmi àtúgbà méjì àsinmi ọlọ́bẹ̀ àlègbà lẹ́yọkọ̀ọ̀kan agbẹ́yọkan àsinmi àlègbà ní one two three ẹyọkan méjì mẹ́ta àlègbà ní two four àlègbà ní five one kò sí fọ́múlà tí ò lọ ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọjá inú oṣù shawal èyí tó jẹ́ wàn lónìí àáfàá lẹ́yìn ẹrú sí ọlọ́run ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ o bí wọ́n ṣe ti tú èṣù lẹ̀ báyìí ẹ̀rẹ̀ ojú yín lẹ̀ ẹ̀rẹ̀ ńlẹ̀ lójú ayé ẹ̀rẹ̀ ńlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ẹ mọ̀ wo ìwòkuwo àáfàá ní kábẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin obìnrin àáfàá ni ẹ mọ́ fi òòyìn ọ̀ wọ́n ti tẹ̀sùn lẹ̀ báyìí o wọ́n ti tú ṣàìtọ́ọ̀nù sílẹ̀ àhesọdún káwá láàmú ẹwọsọ pépéré ń ìjáàbù tẹ̀ ń wọ̀ níjọ́ tí ọ̀sọ́dún òun náà lẹ́ẹ̀tún wọ̀ ẹ mójútó ìjáàbù yẹn dáadáa kọ́lọ̀ wọn bá àlékè ọlá kọ́mọ̀sí lónìí ni ẹ jìnnà sórí gbígbọ́ orin kíkọ yálà ọdún wà bí ọ̀sọ́dún lórin mùsùlùmí mùsùlùmí orin o àwọn ọmọ náà àwọn náà máa ń orin gbogbo àwọn orin tí kálukú ń gbọ́ yìí tẹ́ dórí àwọn tán lórí làwọn ń tí wọ́n gán tó burú o wọ́n tó máa yà kùránì wọ́n máa fi kọrin ẹ jìnnà sí orin ní gbígbọ́ ẹ sì mọ́ ya olórin àáfàá nìyẹn nìkan tó gbogbo ẹ̀yin ọkọ ìyàwó ẹ mójútó inú o ẹ ó dìdàkudà bẹ́ẹ̀ ṣe mójútó ẹ̀njíyàwó jẹ sàárì ẹ̀njáwọn ọmọ jẹ sàárì ẹjọ́ ń kí tàràwì báwẹ̀ ṣe lọ ẹjẹ́ kí tọ́lọ̀ wọn máa lọ́nu lé yín ẹ̀yin ọkọ ìyàwó ẹ̀ ń sojúṣe inú àwẹ̀ síwọ náà lè fi gàárì jẹ sàárì ọ̀wà rẹ̀sponsibù tẹ́lẹ̀ káwé tó dé ààwẹ̀ ti wá kọ́ lẹ́kọ̀ọ́ ó ti lọ a month training òun fowó oúnjẹ ẹlẹ̀ inú àwọn obìnrin máa ń dùn nú àwẹ̀ torí pé kálukọ́ ọ̀fẹ́ jẹ sàárì tọ́sọ̀ǹtọ̀ yóò tó fẹ́ jẹ palatable ìtọ̀ báwẹ̀ ti lọ́mọ́ ní pé àníkà béèrè wọ̀ mi ó wọ́n bẹ́ẹ̀ kí tó ń báwẹ̀ ti lọ ààwẹ̀ lọ lọ mímọ́ tọ́jú fámílì òṣèkéde o kọ̀ lọ àáfà máa fowó ọbẹ̀ lẹ̀ bá a sì ra rẹ̀ sí inú ilé tá a ra gààrí inú ilé tá a ra sẹ̀mọ́rẹ́ lùgbọ́n ra òróró ààwẹ̀ lọ́lọ́ yìí o ọlọ́run lè kúrò wa ẹ má sọ àwọn ìyàwó yín dẹni tí ọmọ gbọ́bùkà tá a nù ilé àáfà lẹ́yìn ọkọ ìyàwó ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin obìnrin ilé àáfà lẹ́yìn náà ẹ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn ọkọ yín ní àwẹ̀ ẹ mọ́ gbọ́gidé lẹ́yìn àwẹ̀ o ẹ jì lóru ẹ pẹ̀ sùn lálẹ́ alẹ́ lẹ́ẹ̀ ti yan ẹja lẹ̀ ẹ ti dín ẹja ẹ ti ṣe àwọn fẹ́kan sacrifice yìí ní àwẹ̀ ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́yìn lẹ́yìn àáfàá ní ẹ gbìyànjú ẹ mọ́ gbọ́lúdé o lẹ́yìn ìgbà táwẹ̀ lọ tán gbogbo àwa tá a jó ní mímọ́ àáfàá ní kèésenú àwẹ̀ nìkan la máa ṣe tẹ̀síìrì kèésenú àwẹ̀ nìkan òun la máa ń ṣe wáàsí gbogbo àdúgbò muslim community mọ́sálásí kọ̀ọ̀kan sùkúù kọ̀ọ̀kan ilé kéwù kọ̀ọ̀kan ẹ méjì ọjà sí pé torí táwọn èèyàn máa ń náwó nú àwẹ̀ láti ṣe wáàsí o ẹ ọlọ́run o àáfàá àwa máa ń sáná rọ̀mọ̀dán lẹ́jọ́ àyè invite olówó olówó tó bá wá ọgbọ́n lórí rédíò ọwà ni táwẹ̀ bá lọ tán ẹ má ṣe wá àti nítorí kẹ́ ẹ lè lọ́wọ́ àwọn èèyàn àwọn àwọn olówó náà kan wá gbọ́rọ̀ ọlọ́run jẹ́ wọn nìkan lẹ fẹ́ gbà ẹ jẹ́ wọn sóríire ayé lára yín jẹ́ wá odúró lẹ́yìn bàtà àwẹ̀ ti lọ àáfàá ní kálukú wá wá àáfà aláwo lò sínú wa ẹ̀wọ̀n ẹ̀wọ̀ ẹ̀mẹ̀pọ̀ ló sí ni kò lágbára kọjá támúrù fifty naira wàláì ó sì rà wá mọ́sálásí ó sì fẹ́ gba àáfà ẹ mọ̀mú kọjá ẹyọ kan ẹ̀yin náà ẹgbẹ́ ẹyọ kan ẹ fi ẹyí sì tọ̀ ibẹ̀ láàsì ráwọn tọ́jú olówó òun naira jàmọ́ bàbá oní ápù ọgbà láadáa bàbá tábùrù náà ṣe kí ni o wàláì òun náà gbà láadáa táwọn ẹsẹ arántí àwọn ọmọ òrukàn nínú àwẹ̀ arántí àwọn opó nínú àwẹ̀ arántí àwọn less privileged nínú àwẹ̀ jama ààwẹ̀ lọ́lọ́ àlùjànnà ò ṣe kéne o kò lọ nìkan tán ní ìparí kókó méjì èyí tá a fi parí okútúbà wa òun làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ náà lù wa àti lágbàáyé kútúbà ànàbí sallallahu alaihi a máa àdírẹ́sì ìtọ́ náà lù jama nínú tó ṣẹlẹ̀ lẹ́ Yorùbá àti wa òun ni àwọn ọ̀tá ọlọ́run kan ẹ fún ní kápítà àwọn ọ̀tá ọlọ́run àwọn Allah's enemies àwọn ọ̀tá ọlọ́run wàún àwọn ọ̀tá humanity àwọn tó kórìíra èmi àti yín àwọn tó kórìíra tọlọ́run tó ń pèpè pé àwọn ń fẹ́ Yorùbá nation olórí ibú èèyàn ni wọ́n wò mí sọ́sọ́ wọ́n ń rìkọ́dù tí mò ń sọ yìí gbogbo wá wọn olórí ibú èèyàn ni wọ́n wọ́n ìfẹ́ ni ọlọ́run ẹ sákò ẹni ọlọ́run ẹyọ kan nù wọn àwọn tó ń gbógun tàwọn ọmọ yín àwọn náà ń pèpè fún nation ni wọ́n wọ́n ìfẹ́ ni ọlọ́run àwọn tí wọn ò ṣe sọ́dákọ̀ fún yín gbogbo yín mọ́lé ẹni àwọn onípàgùn àwọn tó gùngùn àwọn tó já sí pé ẹbí wọn pé kí ni aims and objectives sí wọn ṣèbí ní èmi ní sùkú mo dá sùkú lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sùkú mo ti kọ rules and regulations mo ní mọ́tò mo ní mission mo ní vision ẹbí wọn kí ni mọ́tò wọn kí ni mission wọn kí ni vision wọn ó yẹ ẹjẹ́ àjọjókòó tẹ́ ẹ bá lẹ́ ń fẹ́ Odùduwà nation ń sọ fún yín lórí ìbú nìyí ẹ̀yìn fẹ́ èèyàn rí ọ̀tá ọlọ́run ni yín we know your agenda kò sí tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ju kíni lọ o àwọn kan ló sponsor yín tí wàhálà bá dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀yin lówó lọ́tẹ́ fi kúrò nàìjíríà àwọn níbi táwa ń lọ o ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ yín ò sí nàìjíríà o èmi ò lọ private rí primary school tí mo lọ gbogbo yín lẹ́mọ̀ ládùúgbò wa ń bí ìfẹ́ lódò secondary school ní ẹlẹ́ta high school sùkúù ìjọba yunifásitì tí mo ṣe dìgírì àkọ́kọ́ yunifásitì ìlọrin ìjọba lónìí yunifásitì ìbàdàn mo ṣe dìgírì kejì ìjọba lónìí ẹbí wọn pé mélòó nú ọmọ wọn lọ́kàwé nàìjíríà tó bá lo ẹ̀yìn tó tí wàhálà bá ṣẹlẹ̀ tí gbogbo nàìjíríà bá jóná àwọn ọ̀sà lọ ìlú èbó àwọn ní físà o wọ́n ní dual citizenship o ọmọ nàìjíríà partly wọ́n tó láwọn ìlú míì táwọn ilé sá lọ àwọn àfáà wá ní mùsùlùmí tó rí ẹ̀ bá pé kọ gbọ́dọ̀ ọjọ́ wọn wọ́n ń lo rédíò wọ́n ń lo social media wọ́n ń lo àwọn èèyàn kan láti máa promote ẹ̀ pé àwọn ń fẹ́ Yorùbá nation à ń sọ fún yín pọ́ta ọlọ́run o ọ̀tá humanity n'iyi e nífẹ̀ẹ́ àwa Yorùbá Yorùbá làwa tẹ̀ ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ á ní round mùsùlùmí pọ̀ lẹ́ Yorùbá yìí Ọ̀yọ́ state Ìbàdàn làwa yìí tó bẹ́ẹ̀ kẹ́ tẹ́ ẹ bá ń kílèmù pẹ́yìn lẹ́wọ̀n á sọ fún yín pé rọ́ọ̀lẹ̀ ń pa mélòó ni yín ìyàwó mélòó lẹ́ ń fẹ́ ọmọ mélòó lẹ́ ń bí bàbá àtẹ̀mí fẹ́ yàwó méjì ọmọ fifteen fámìlì bàbá mi ẹ̀yọ fámìlì mẹ́rin bẹ̀ kiri yó ọkọ ìyàwó kan ọmọ mẹ́ta ẹjẹ́ mélòó ẹjẹ́ márùn fámìlì yín mẹ́rin láyọnu fámìlì bàbá mi nìkan èmi ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tèmi fẹ́ fẹ́ yàwó mẹ́rin tí má tẹ̀ bí ma bí forty eight inú mi ó dùn tí má bí ma bí dọ́sìnì ṣé àwa lẹ́fẹ́ fọwọ́ rọ́ṣẹ́ yìn àwa tá tọ́pọ̀ tá a bímọ tọ́pọ̀ táwọn ọmọ wa ní làákàyè àwọn ọmọ wa á kúrà ní orí àwọn ọmọ ti yàn àbíbélì orí wọn ọ̀há ẹsẹ̀ ọfá wọn ọ̀há ohun òdùdú àtòrí táwa lẹ́fẹ́ yọ lẹ́nu òdùdú anẹsẹ̀ yín òdùdú anẹsẹ̀ ẹ̀bọ yín àbí yóò bá nẹsẹ̀ yín tẹ́ ti tètè lọ síbi kí nàìjíríà ò bírèkì o ẹ lọ wo tọ́sẹ̀lẹ̀ ní Sudan orí gbogbo yín ó pè é Sudan ò tó tẹ́ èdò ní tí mò ń bá yín sọ̀rọ̀ ìṣèlú fẹ́ ya lọ wọ́n ti ya lọ báyìí orí ọ̀bọ̀rún dùn o kí lọ́sẹ̀lẹ̀ Libya ẹ lọ wọ àwọn ìlú míì lágbàáyé German wà láìkọ̀rọ̀rùn gbogbo àwọn tó ń pariwo wèrè yìí ẹ mọ̀ pọ́pàá ni wọ́n o kèé sáwọn tí ń fún yín lóúnjẹ o kèésà àwọn tó ń fọmọ yín scholarship o kèésà àwọn tó ń aṣọ fún yín gbà léyà o kèésà àwọn tó ń fún yín rẹ̀ sínú àwẹ̀ o àwọn tọ́lẹ̀ tó sponsor wọn ni o àwa mùsùlùmí sọ fún yín pé àwọn ò sí lóyún o àwọn ìsara yín àwọn àfa wa ní sọ fún gbogbo ayé bẹ́ẹ̀ ẹlẹ́kejì lọ́rọ̀ Palestine tó ti yé ẹni tí mọ́ọ̀nì bá ń bẹ lẹ́mìí rẹ̀ yóò rí pé mọ́sálásí mẹ́ta ń lólóore jùlọ́dọ̀ Ọlọ́run mọ́sálásí alákọ̀ọ́kọ́ ni mọ́sálásí kàábà ní mọ́ká alihamudulilayi àti débẹ̀ àti náfìlà àti làwà ń bẹ̀ àti tàwáàfù àti tọ́lọ́ ń bẹ̀. mọ́sálásí ànábì ní Mẹ́dínà òun nọmba tù akírun ń bẹ̀ akíjímọ̀ ń bẹ̀ àti náfìlà ń bẹ̀ àtàdúrà rọ́ọ̀bọ̀ mọ́sálásí kẹta àràyè dìbẹ̀ òun òun ni mọ́sálásí akọ́tọ́. ṣé nínú mọ́sálásí mẹ́ta sọ́la gbọ́dọ̀ fèrè àjò lọ ṣé méjì bẹ̀rẹ̀ ẹ máa lọ àwọn ọ̀tá ọlọ́run àwọn Ísírẹ́lì àtàwọn tó ń kún wọn lọ́wọ́ nínú àwọn èbò ìfẹ́ dákọ̀ kọ́ńtì ẹ̀ sì mọ àwọn èbò àwọn èbò ọ̀tá ọlọ́run àwọn náà ń kún Ísírẹ́lì lọ́wọ́ human rights violation òun ni tí Ísírẹ́lì ṣe ní rọmọbọ́n twenty five àwọn mùsùlùmí tí wọn ò kó nǹkan ẹ̀jà lọ́wọ́ lásìkò tá à ń wá láyé látùlẹ̀ kọ́dírì lásìkò tá à ń ẹ sì lọ́nu mọ́sálásì kẹta ẹ sì rọ́bọ̀n bá àwọn mùsùlùmí ọ̀rọ̀ yóò ní tó gbogbo àwọn tó sponsor yìí aláwùmọ̀ dà mírì kùn tẹ̀dí mìíràn ọlọ́run bá ní tó bá tọ́ sí aláwùmọ̀ fàárùsìlẹ̀ àlẹ́ ìmtọ́ìrọ̀n àbàbí àfà ẹni tí mẹ́ni bá ń bẹ lẹ́mí ẹ̀ òun ni ọmọ rò pé ń tán ṣẹlẹ̀ ọ̀rọ̀ Palestine àtọ̀rọ̀ Israeli ni ọ̀rọ̀ láàrin òdodo àti kéne o irọ́ ni wọ́n sáláàsì kẹta wa àwọn òjì aláṣẹ́ẹ̀sì sí o ìwọ̀nba àwọn mùsùlùmí tó tó wá ń gbérí àyẹn tán mobilize ara wọn ẹ wò ó èèyàn bíi seventy thousand láwọn mùsùlùmí nígbà tán pa wọ́n lọ́ọ̀dì twenty five wọ́n lẹ́ẹ̀tì ìmọ̀ nǹkan kan ó tó wá lọ́ọ̀dì twenty seven they mobilize one another tí mùsùlùmí tó ń lọ bíi seventy thousand náà ti lọ kírun nínú mọ́sálásí àkọ́sọ́ à ń sọ fún gbogbo ayé pé àbòsí ni tí Israẹli ṣe o ọ̀tá ọlọ́run òun sì làwọn Ísírẹ́lì o ọ̀tá ọmọnìyàn kódà ara wọn tí èsè mùsùlùmí tẹ́ni pé tí Ísírẹ́lì ṣe ó yẹ kí wọ́n pa wọ́n rẹ́ láyé ni Ísírẹ́lì àwa ń sọ fún yín wípé àwọn ìjọ eléèrin nínú Kùránì ẹ̀ràn ti wọn o ọlọ́run tó yẹpẹrẹ àwọn ìjọ eléèrin yóò yẹpẹrẹ gbogbo ọ̀tá ìsìlámù láyé ní ìparí ẹ̀yin mùsùlùmí ẹjá àwọn ọmọ yín ọmọ ọ̀sẹ̀sìn àwọn ọ̀tá ọlọ́run lẹ̀ Yorùbá ní ìsìn ara àjẹ́ńdà wọn ni pé wọ́n rí pé jáàbù ti ń dúró ìjáàbù na fẹ́ gbógun tì ẹ wò ní ìṣẹ́ bá ṣe wà ní ìrìnsìn àwọn ẹlẹ́ àlọ́pọ̀ lẹ́yìn inú bí wọn wà láàyè inú bí wọn ẹjọ́ ọmọ ẹyọ́ ọmọ èlò jáàbù kán sì gbọ́yé kọ́mọ jẹ́ jáàbù fashion abẹ́lọ́hun á ọdún láyé o Allahumma ayizza al-islam wal muslimin وانصر إخواننا المجاهدين في كل مكان اللهم انصرنا على أعدائنا اللهم انصرنا على من بغى علينا اللهم كن لنا ولا تكن علينا بمنك وجودك وكرمك يا أكرم الأكرمين اللهم تقبل صلاتنا وصيامنا وركوعنا وسجودنا وجميع عباداتنا برحمتك يا أرحم الراحمين subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ọlọ́run